ọ̀sẹ̀ yìí ò ní jáde lé ikú lọ́wọ́. ní ọ̀sẹ̀ yìí ò ní gbàbọ̀dè. ní ọ̀sẹ̀ yìí ẹlẹ́dàá rẹ ò ní gbàbọ̀dè. ní ọ̀sẹ̀ yìí agbára ńlá tó ń faniyọ nínú òkùnkùn kó lọ síwájú rẹ. bí àmì rẹ bá gbòòrò ayé rẹ kó gbòòrò. Amen.